ومن أعمل أعمالنا لله سبحانه وتعالى حيث من وراء الإخلاص الذي يريد أن يعمل يخلص عمله لله سبحانه وتعالى حتى يكون عمله خالصا لوجه الله الكريم اللهم صل وسلم وبارك على محمد وآله وصحبه وسلم أجمعين سوى المسلم فأتي ربنا أن صلى الله عليه وسلم gbogbo ọpẹ́ ọlọ́wọ́ wa ní sí ọlọ́wọ́ wa nìkan ṣoṣo ìkànnì ọba ọ̀kan ṣoṣo yìí ọlọ́dà gbogbo ẹtí ìbẹ̀ ọba ọ̀kan ṣoṣo yìí olójoogun ẹ̀mí fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àbẹ́tà ní ọlọ́mọba yìí kò jogún yìí lọ́dọ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ agbára rẹ̀ ọ̀ká lé ọ̀ká kú gbogbo nǹkan tó lọ́ba kan fi ṣe ọlọ́ba sí gbogbo tó lọ́ba kan fi ṣe kò ní sí tẹ́lẹ̀ bá gbèrò kankan tó lọ sí déédéé tó lọ́ba fẹ́ kálórí bẹ́ẹ̀ tí ẹ bá gbòòrò kankan tí ọba lọ sí ilé bọ́lá ọba ṣe fẹ́ nǹkan náà lè rí bẹ́ẹ̀ gbogbo tọ́lọ̀ bá ní kọ́kọ́ gbogbo ayé ò sọ tó kéré gbogbo tọ́lọ̀ bá ní kó kéré gbogbo ayé ò sọ kọ́kọ́ tí gbogbo wa pátápátá ìyẹn ló wà àjẹ ló wà àti gbogbo àwọn dábà tábà parapọ̀ sórí ìtọ́sùn tábà sí nǹkan ní ìmọ̀ eléyìí ò lè kẹta nínú ọlá ọlọ́run tí ó gbé ìyá àtàlẹ̀ ìlú tí wọ́n bá wọn tọ́lọ́ pa wò sí ọlọ́run mọ́ eléyìí ò lè kẹta kò nínú ọlá tí ọlọ́run bá ti fi jọ àlòkùn jẹ ọlọ́run ìjẹ ọlọ́run orí àjẹjẹ ọlọ́run ọlọ́run dàpọ̀ sí pàdé ìwọ̀sán ọlọ́run ọjọ́ sọ́lá àdáyéwá tí ọlọ́run bá ń ríṣẹ́ tó sì jíṣẹ́ náà pé tó sì jẹ́ wípé àánú ọlọ́run wa ó lé gbogbo wa bá débi pé àlẹ́bí wa sallallahu alaihi wasallam ó sì gbogbo wa dé tí ó yà lẹ́yìn náà tó fà ní kú bẹ́ẹ̀. eléyìí ti túmọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀ka òbí máa já sí iná lẹ́kùnrin àti àtẹ́ni sì jẹ́ mùsùlùmí àkọ́kọ́ jẹ́ pé ẹni tó kọ tí ọlọ́run wa sọ táwọn ẹni wa sallallahu alaihi wasallam tàbí ẹni sọ pé gbogbo ipa pátá lẹ́wọ̀n ìjẹ́ náà wọ́n wá bí àdúgbò wa lórí èyí ti sẹ́lẹ̀ kọ̀ ọ̀pọ̀ fáwọn gánà àdébí ni gbogbo ẹni tí ọba jẹ́ pé ní tí mo mú wá ọba gbà á irú ẹni bẹ́ẹ̀ ló wà gánà ẹni tó jẹ́ pé tí mo mú wá ọkọ̀ irú ẹni bẹ́ẹ̀ ló sọ wípé òwò fẹ́ àlùjọ́nà abẹ́ aláàánú rẹ̀ mọ̀jà ọkọ̀ tọ́lọ́ mọ̀jà afẹnukọ̀ tọ́lọ́ mọ̀jà afẹsẹsẹ kọ̀ tọ́lọ́ kájẹ ọjọ́ ìlú tá a fẹ́ jẹ́ ìlú tá a fẹ́ jẹ wọ́n lù ga ọ̀rọ̀ náà torí pé kò sí kàkà tá a fẹ́ jẹ́ àfòǹkà tó lọ́ọ́ máa ní ká jẹ́ nítorí lọ́ọ́ máa ní ká jẹ́ ọ̀nà láì jẹ́ níta bá fẹ́ jẹ́ ọ̀nà wa tó lọ́ọ́ mọ̀ ìyọ̀nda kò sí èsì fẹ́ jẹ kò sí tá a fẹ́ jẹ àfòǹkà wọn máa fún àjẹ níta bá tó ìlú bá fẹ́ jẹ tó bá sí dédé àjẹkọ́ wọn wá kọ́ ni nítorí wọn bá láàrin jẹ́ oṣù ká ìgbàgbọ́ bẹ́ẹ̀ tó yè kóró ọlọ́dàkùn mọ́sàdínkù dé sí ayé gbogbo wa kí gbogbo wa ká gbà rí pé ìjẹ́ mùsùlùmí ó ní nǹkan ṣe pẹ̀lú kíkú jíjuwọ́jú sẹ̀ríà pátápátá fún ọlọ́run wa sọ̀tàn wa tààlà lélẹ̀ tí ọ̀dẹ̀ wípé èèyàn máa ṣe gbogbo nǹkan níbàámu sílẹ̀ àti ìwà sọ́tàn lọ́wọ́ sọ́tàn bó ṣe mú wa fún wa ni ọlọ́pàá kó sàmà kẹ́ ànábì lálẹ́kún ọlọ́pàá àgbẹ̀ gbogbo àwọn aráàlú rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn sàhábà rẹ̀ àwọn tí wọ́n ṣe wàhálà lórí ẹ̀sìn tẹ́sí fi di tọrọ nùfáwà ọlọ́dà kó sàmà kẹ́ gbogbo lálẹ́kún gbogbo àtàwọn wà lójú ọ̀nà tọrọ tànábì gbogbo tí wọ́n gbé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọlọ́dà kó jọ sẹ̀rẹ̀ sí wa gbogbo omi tó wọn ti ká wọn ṣe dáadáa wọn wọn lè kíṣẹ́ ìtàn lórí ọgbà mú gbogbo omi tó kú bí ẹ̀ka àtọ̀ fún wa ló ń dákun ìyàwó ẹ̀ṣẹ̀ tọ́ọ̀ ọlọ́dà kan lábẹ́ oore wa díẹ̀ sí wàhálà ní kọ́lọ́ ògùn náà ọlọ́mọ jẹ ká yóò tóbi lẹ́nu wa jẹ̀ sí lọ ọlọ́mọ jẹ ká yóò tá a fẹ́ jẹ́ yóò tóbi lẹ́nu wa jẹ̀ lọ ọlọ́mọ jẹ ká yóò tá a fẹ́ jẹ́ yóò tóbi lẹ́nu wa jẹ̀ sí lọ abẹ́ Allah subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ nítorí wípé tábí sọ̀rọ̀ yìí lọ sallallahu alaihi wasallam òní wípé ẹ̀sìn ọgbọ́dọ̀ fúyẹ́ lẹ́nu èèyàn ẹ̀sìn ọgbọ́dọ̀ fúyẹ́ lẹ́nu èèyàn ẹ̀sìn ọgbọ́dọ̀ fúyẹ́ lẹ́nu èèyàn kí ló jẹ́ pé tẹ́lẹ̀ bá jẹ́ mùsùlùmí ìjà mùsùlùmí kò ní kankan ṣe pẹ̀lú pé ìwé ìjà bá gbọ́dọ̀ máa rí jẹ ìjà mùsùlùmí kò ní kankan ṣe pẹ̀lú pé ṣe bí mùsùlùmí ni mí ní ìgbọ́dọ̀ máa yé kọ́ ṣe bí mùsùlùmí ni mí ní ìgbọ́dọ̀ máa sọ̀wọ̀ ṣe bí mùsùlùmí ni mí ní ìgbọ́dọ̀ máa lò ìjẹ́ mùsùlùmí òjijì kan ìta abẹ́jẹ́ ìta abẹ́jẹ́ òjijì kan àwọn abẹ́ aláṣọ àwọn ọ̀tàhálà nínú àánú rẹ̀ àti agbára tó ní tó borí gbogbo agbára Islam ló mẹjọ parí lára wa mẹjọ parí nínú ilé kàkú wa ìṣọ́nà ìmọ̀ ọlọ́mọba tọ́nà àti tiwa sọ́dọ̀ lọ́wọ́ sọ́dọ̀ ọ̀rẹ́ bèbúdà ìmọ̀ ọlọ́mọba yára bí wàdí lè hàkì ẹ̀sìn olóró ọlọ́fẹ́rẹ́ àlẹ́lẹ́ nínú ìyẹn ọ̀pọ̀ àti ìwúlì ọlọ́run ṣe bẹ́ẹ̀ kó lè bá jẹ́ pé ọ̀sẹ̀ sí kankan tó mú wọn tẹ́ bá sì sí nǹkan kan àfi Islam kí Islam orí borí gbogbo nǹkan ti ń bẹ tẹ́ ìbá wá jẹ́ àdúgbò àdébí sallallahu alaihi wasallam tàbí ẹni tí àdáwọ̀tú al-Muhammadiyya ìpèpè àdébí tó dé tí ìbọn rẹ̀ sallallahu alaihi wasallam èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé yóò máa ṣe nǹkan kọ̀ọ̀kan níbàámu sí bí ànábìsẹ̀rù wa sọ́la wa tó máa fi wàsálàmù wọlé yìí èyí ó sì bẹ Allah subhanahu wa ta'ala ó fún yẹn ní kápá lórí ìfẹ́ inú èèyàn tó fi jẹ́ wípé ìtọ́nà ọba fẹ́ tàbí fẹ́ òun náà jẹ́ tí ó jọba lórí ẹ̀mí wa anábìlélá yóò rí àdókò hátà yàkúnà àwáwò tábà ánìmọ̀ jìtù àdébìyẹ ẹjẹ sọ fún yìí o ẹnìkan kan ní yìí ò lè tí ì lólùgbàgbọ́ òdodo tí wọ́n bá ń lólùgbàgbọ́ òdodo ẹnìkan kan ní ọ̀gbọ̀n dáhùn àyàfi tó bá jẹ́ pé ńlá fẹ́ wí yìí ọ̀sẹ̀lẹ̀ ló ayé yìí kí nìkan náà ọmọ ìyá pé tẹ̀lé àbẹ́bí bó wa ó wù í ju ìtí ẹ̀mí yẹn fẹ́ lọ. ẹ̀ta olùgbàgbọ́ òdodo lẹ́tọ́ jẹ́ pé á bí mo ṣe fẹ́ kí ní ilé ṣùgbọ́n bẹ́ẹ̀ sì ṣe fẹ́ rè ọ̀dà èmi fi bí ẹ̀sìn ṣe èmi fi bí mo ṣe fẹ́ mo fi ilẹ̀ nítorí ìrẹsì ti fẹ́ ọba tẹwọn lọ́rùn ọ̀tẹwọn lọ́rùn ọyẹ kálí lọ mọ̀dájúdájú pé àlùkùkúlù àlùbáṣàlìyàtú kọ̀ọ̀sọ̀rọ̀ tó ń gbé àtúndìrìkọ́ gbé àtúndìrìkà kúnlẹ̀ṣẹ́ yìí ọmọ ọlọ́run ọba fún wa gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọ ẹ̀yẹ́ ènìyàn láàjọ ọmọ ẹ̀yẹ́ ènìyàn ọmọ ọlọ́run ọba ṣe fi pàtàkì sí ọpọlọ yẹn tó ọpọlọ yẹn kéré kọjá káwọn ìdí tọ́lọ̀ ọba fi ń ṣe kẹ́kọ̀ọ́ kẹ́sí ṣe nígbà tó ìtọ́nà ò ti fún wa yẹn ọpọlọ wa kéré kọjá kọjá tó táwọn ọmọ rẹ wípé a èmi ti dènà sinẹ́tì àfọlọ́wọ́ èmi ti dènà bá lọ́jọ́ mọ́ndé èmi ti dènà bá lọ́jọ́ tọ́sídé sọ́wáyé wà kẹ́kẹ́ sí èmi ti mọ tó pẹ̀lú lọ èmi bá káwọn tá a jọ wà wọ́n ń ṣe nǹkan bí ṣùgbọ́n èmi tó lọ́wọ́ mi ṣe ó wá lọ jẹ́ pé àwọn tí wọ́n ṣe nǹkan mí tí ò sì bá ìyàwó náà mu ni wọ́n wá rí nǹkan ṣe yìí ṣe so a gbọ́dọ̀ gbà wípé gbogbo kẹtọ́ ọ̀rọ̀ bá ṣe lè hikma ti yàrá wọn lọ yóò ní ìdí pàtàkì tọ́lọ̀ wọn bá ṣe tó tọ́lọ̀ wọn bá pè àsákèsì nígbà bàbá á yìí pé kò sí mistake ló sẹ́tò bá ṣe o kò sáàsì ṣe ló sẹ́tò bá ṣe kèé ṣe pé èèyàn lẹ́tọ̀ sí kankan lọ́wọ́ àdéfórí nǹkan yẹn ìtọ́ wọn bá ti fún yẹn ní kankan tẹ́yìn ẹ̀rọ kéèyàn lọ mọ̀ ẹ́ lẹ́yìn pé ọgbọ́n kan ìmọ̀ kan tó pa amátọ́lẹ́ pé àwọn tí ń fẹsẹ̀ sí gẹ́gẹ́ àbá ọlọ́run ló mọ̀ ọba jẹ́ ìgbàgbọ́ yé ìgbé òkú abẹ́ náà fi ẹnìkan tí wọ́n ta. wípé gbogbo nǹkan ọlọ́run wa sọ̀hánà tà á òun ní máa ṣe lápẹ̀júwe tí ìgbà bí máa ṣẹlẹ̀ sí yàn tí ọ̀pá ẹ̀ ní èèyàn mú tẹ́lẹ̀ sí ìjọ́ mùsùlùmí kódà débi wípé tábẹ́ àyè wípé àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ tí wọ́n jẹ́ kékeré àbáwọn tí wọ́n jẹ́ àwòrán fi kì í tẹ́sán ọlọ́run kò yé dáadáa wọ́n bẹ̀rẹ̀ lọ sọ fún yẹn pé ṣé ìwà ni wọ́n eléyìí wá lọ sí pẹ̀lú àdúgbò àwẹ̀ rẹ pẹ̀lú sàkà rẹ tó ọmọ yọ pẹ̀lú sàrà rẹ tó ọmọ ṣe kódà ńlọ mọ́sálásí ní mọ́tò gbà ẹ̀yìn kéèyàn ọmọ lọ́sá

tí wọ́n ti kọjá nínú lẹ́bù yẹn pé tó ọ̀bá gbà kó lè ṣe máa dàwẹ̀ ìjà lè fi wé ẹni tó jẹ́ wípé ọ́fẹ́sì ìjà kọ̀kàwé kò lọ tutorial class kò wá pásítọ̀ ẹ̀sẹ̀ gẹ́gẹ́ ọ́kàdíjọ́ exam àwọn méjèèjì kàbá àwọn nínú examination hall ìjà lè fi wé àwọn bíi ìrọ̀ nínú ọ̀rọ̀ ayé subhanallah eléyìí yóò fi kọ́ wa lọ́gbọ́n tí ó sì jẹ́ pẹ́rẹ́ pé ọkọ̀lọ́ máa sáàdì inú ẹ̀mí wa dáadáa wípé ká má fojú di iṣẹ́ olóore kankan tí a bá sọ̀rọ̀ tálà bá ti ṣe nírọ̀rùn fún wa ká jẹ́ kí ọkọ̀ wọn máa wà bẹ́ẹ̀ ká sì máa gbọ́ lábọ̀ túbọ̀ ká sì máa famúlẹ́ lórí àìsí ìtọ́wọ́ ṣe gẹ́gẹ́ bí ṣe máa ká gbogbo wa lórí pé àkóró ọmọ sàdá àwọn ẹgbẹ́ ọ̀la ọlọ́sùn kọ́lé báyìí àjọkà ní ó sì gbọmọtò báyìí àjọkà ní ó sì lọ lóyún báyìí bó ṣe máa dá wa lápẹ́ àti ìlú lọ tí wọ́n máa lò àbí ṣe máa dá wa lápẹ́ àti ìlú lẹ́kọ̀ọ́ bó ṣe máa dá wa lápẹ́ àti ìlú káàbò yẹn bí ìtàwọn fẹ́ tá à ń rí o bẹ́ẹ̀ ló yẹ kó máa dá wa lápẹ́ máa dùn wá pé àwọn ẹ̀sìn ká ń bọ́ ọmọ wa lọ́wọ́ o. kí ọlọ́run ó gbẹ́ ìyàwó báyìí pé ẹ̀sìn àìní ìfẹ́ ìṣe ó ń du eléyìí kí ẹ

wọ́n fẹ́ bí máa wọ́n fẹ́ àwọn mọ́tò iná ni ó gbogbo iye mọ́tò àwọn gbogbo àdìgá àwọn àwọn àṣàṣì rà wọ̀lí wọ́n fẹ́ bí ìwúgbé abára ni ó tí ò o ìtọ́ wọn náà wọ́n ló o ìtọ́ wọn náà wọ́n ló fàlẹ́ o ẹ jẹ́ kí mú àyà kan wá láti mọ̀ pé látòlú ọ̀ká sọ̀rọ̀ ẹ̀ mọ̀ káwọn yẹn rí mi bá lọ yẹn tẹ̀lé lórí tí yẹn rí. ọlọ́wọ́ bá ní òun ọlọ́wọ́ wa lòun mọ jáde láti abẹ́ ìyá yín lábá làwọn olè ṣe àtẹ̀ẹ̀kọ̀ kẹ̀kẹ́ ọlọ́wọ́ àmọ̀ kẹ̀kẹ́ gbogbo àwọn àwọn ìjọba àwọn awúrọ̀wọ̀ kẹ̀kẹ́ ní dálẹ̀ tí àwọn fáwọn kúkú gbọ́n ó bẹ̀rẹ̀ sí i wọ́n mú mi délẹ̀ lọ́rùn tí mo ti sáàpù sí olóògbé báyìí mo ṣe wá dé ẹjọ́ wá gbé bí ẹ̀kọ́ wá ní àfáwa gbogbo oúnjẹ tẹ́ ẹ rí irú bí tẹ́ ẹ ti kò yẹ kí bẹ́ẹ̀ nàìjíríà náà mo ní à sáà rẹ̀ lọ́ọ̀ ní kàrọ̀ wá mú mi wọlé wà láàbò fẹ́ náà ń búra mo ò ní kéèyàn bá ti ní àǹfààní àti wọbẹ̀ torí pé èèyàn kan lásìlásì ò ní wọbẹ̀ wọ́n ti ní tí wọ́n fi máa wọbẹ̀ ẹni yẹn páàsì tiẹ̀ ni mo bá tẹ̀lé wọ ibẹ̀ oúnjẹ ìrírí oúnjẹ tí ò síbẹ̀ wà láyé ìrírí oúnjẹ tí ò síbẹ̀ mo ò sì ní bí ìyàn pé èyí tó fún ti kọ jù kí lọ́ọ́ owó àtẹ̀lá tó wá gbẹ̀rẹ̀ àwọn òní bí ìyàn kálukú ó sì máa wòlé wọ́n á ní tí wọ́n yé ìbálẹ̀ wọ̀ láyé ṣé ẹni pé tọ́lọ́ ló ń ṣe fún aláìjẹ́ náà òótọ́ ni. ẹ̀rọ ayé máa ṣe wípé gbogbo ẹ̀kọ́ abẹ́ wọn ó ní jẹ́ ẹ̀rẹ́ jẹ́ máa tí ò ní padà tí ò ní padà tó sàmọ́nà o. tí àwọn ọmọdé jẹ́ ẹ̀rẹ́ tí ò ní tó sàmọ́nà fúnra ẹ̀ ẹ̀dá báyìí kọ́ bí lóòótọ́. aláìjẹ́ sọ mi pé èèyàn bá mọ́ àdà kó fọ́ ọmọ sẹ̀wó kó gbìyànjú kó gbù ẹja òsì inú ẹja tó sí mẹ òsì inú ẹran wọn sì pọ̀ sí pàmò ẹran ìgbẹ́ ẹran ọ̀yà ẹran gala ẹran èsúró wà láàyè bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ kù bẹ̀rẹ̀ nítòsí èkó yẹn pọ̀ sí èkó tẹ̀ bẹ́ẹ̀ ló sọ yẹn pọ̀ sí èèyàn ló wọ̀ bẹ̀ ẹ̀sán ọ̀bẹ ilé ńlá ni ẹ̀rọ ìfọ̀bẹ̀ wọ̀ bẹ̀ àwọn èèyàn jáde èèyàn ló wọ̀ tó pàṣẹ bẹ̀ lọ́wọ́ ọ̀wà sí téèyàn fẹ́ tó sì fẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan mú ètò ìwọ̀n mú tí èṣòfò ètò ìwọ̀n mú tí tí tí tí tí gbogbo ogun yẹ ilé ayé òní náà gbogbo ẹ̀mí sàmẹ́lẹ̀ wà láyà sí ẹ wá wò ó lọ́wọ́ ní ẹ ẹ ṣe sùúrù ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá lè ṣe sùúrù tọ́rọ̀ yín bá fi lè já sí kí n sọ pé káàbọ̀ ẹni tí bá sọ pé káàbọ̀ ló yín ilé fún ní ìgbà fún láti jẹ̀ náà ó jẹ́ pé ọlọ́run ní àdébísọ́fà sẹ́ẹ̀rí ọlọ́dà tó bá sàánú wọn adébí sọ fún wa ló àyíṣì yẹ adébí tó wá jọ òbí dàbí ọ̀rọ̀ tí ọlọ́ bá kó gbogbo wa jọ ní harasa ibi tó lọ́ọ́ kó wa sí ní harasa àkọ́kọ́ kọjá níbi tí wọ́n pè ní afárá sirati sẹ́ẹ̀rí afárá sirati yìí ó ti rí bí òun bíríìjì ni o tá a gbà kọjá ó ti rí bí òun ó ń yọ̀ bí ìgbà wọn àtọmọdé àtọmọdé jẹ́nà gbogbo alábàlẹ̀ kọjá àfáwà sílát tàbí ìbísọ́ pé káwọn tọrọ tá a kìnìkà sẹ́lẹ̀ máa gbọ́lá sẹ́lẹ̀ máa fi kọ́lá sẹ́lẹ̀ máa fi kàn gbogbo àwọn ọmọ ọ̀gá ń tẹ̀lé ọlọ́wọ́ àpá mi yìí lọ́la. ẹni tó bá jí àgbáyé o tọ́rọ̀ rẹ̀ wá fẹ́ já sí àgbẹ̀ náà ọlọ́wọ́ kà wá ní ẹ má ti fi ẹ̀gẹ́ fẹ́ gẹ́gẹ́ ẹ má ti fi sáàgbẹ̀ náà ẹ má fi sí báyà ẹ má kó sínú ìbálò ìbálò rẹ̀ torí àwọn àti àgbẹ̀ náà kò ní jáde bẹ̀rẹ̀ wọ́n kà mọ̀ sínú ìbálò ọlọ́wọ́ àti èyí ó tó bá ti lò ìṣẹ́jú kan pé ṣàpè ibi tí èsì bá wà lápèjú rẹ̀ tí èsì tó tó tó tó dá bá wà tí a bá tẹ̀ sílẹ̀kùn fún ẹ̀ ní ẹ̀fẹ́ ìpínlẹ̀ lọ́nà ó yà mí ẹ̀sẹ́jú náà mọ̀kàn náà gba ẹgbẹ́ wọ́n yẹ wá ẹ̀jẹ̀ sànú mi ìtẹ́gbọ̀n náà fi gba àwọn ọmọ tó báyìí kó o ní mo ló ṣe wá rí atẹ́kùn oore ọlọ́wọ́ kàn fẹ́ rù ọlọ́wà ọlọ́wà bí èyí ayé tí mo rán ọ lọ sóòjì àyè yóò ní ìyà kí ẹ̀ ń pè é o ò jìyà yìí ẹgbẹ́ pé ló jìyà jìyà yìí ṣùgbọ́n torí pé ọ̀pọ̀ yìí ìgbádùn ọjọ́ ìgbádùn ìṣẹ́jú kan ọlọ́wà ni ah, ó ní àtàyè tó ọjọ́ yóò ní ìyà ó mọ̀ jìyà kẹ́kẹ́ ó ti gbàgbé ẹgbẹ́ wọn jẹ́ ayé ju ọlọ́wà ni ah, ọ̀rọ̀ lẹ́sìn àjá síná lónìí ṣùgbọ́n wọ́n ti dùn lónà ẹ kàn bá ń fi ẹ fúláṣì ẹ fi ẹ fi yà fúláṣì ẹ wọ́n kàn fi wọ́n fi kẹ́ fúláṣì pọ̀ lórí òwòjì àríwò ẹgbẹ́ wa gbádùn jù láyé wọ́n kàn fi ìyá ọlọ́run fúláṣì ẹ̀ ọlọ́run ẹgbẹ́ wa padà wọ́n ti lọ́ bẹ̀ wọ́n ní ah, bàbá ẹ̀ lọ́ọ́ gbádùn láyé lónìí ìgbádùn ó wọ̀ gbádùn yìí. ẹ bá jà fún ọmọ gbogbo wọn lọ́wọ́ tó ṣe yí nìyẹn o ní ìgbádùn ayé kẹ tí ò sí ìgbádùn ọlọ́run kẹ tí èsì ìgbádùn tàbíyàmọ̀ torí kò sí bá ń tẹ̀sí ìgbádùn ọlọ́run bẹ́ẹ̀ bá ìgbádùn táyé gan tí ò tí ì tàbíkà mọ̀ tẹ́ ẹ bá kẹ̀wọ́n ra ẹni tó ti jìyà jìyà jìyà tẹ́ ẹ bá kẹ̀wọ́n ra àbá sọ́sínú ayé kan báyìí yóò sì lè dúpọ̀ jìyà jìyà ebe tí àwọn tí wọn àwọn ọlọ́lá yẹn máa ń ṣiṣẹ́ ebe tí wọn máa ń ṣiṣẹ́ wọ́n ti máa ń gbàgbé báwọn náà ṣe di ọlọ́lá ṣé bí ní àdìsí tí àbẹ́bí sọ fún wa ní àwọn ọmọ ìsírẹ́lì mẹ́ta ẹnìkan afọ́jú ẹnìkan apáyú ẹnì kẹta adẹ́tẹ̀ wọ́n tún wá jẹ́ táníkà wọn afọ́jú ọ̀táníkà wọn apáyì ọ̀táníkà wọn adẹ́tẹ̀ ọ̀páyì ọ̀táníkà wọn. ọlọ́wọ́ á nàlẹ́ kà sí wọn ọlọ́rọ̀ eléyìí á kí lọ fẹ́ onítọ́lọ́ ń balẹ̀ sànú òun náà yìí tó lè mú gbòdò apáyì tí a jẹ tí ó sì fẹ́ wọn ó sì bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ó sì fúnlẹ̀ ọ̀tọ̀ wá sí i láti rẹ̀ ọ̀rọ̀ lọ afọ́jú kú bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ kú bẹ́ẹ̀ náà ọba pẹ́ ẹnìkan náà wà bẹ òun náà wà ọwọ́ ajẹ́ apáyí ọlọ́ọ̀bà apáyí ẹ̀yà pẹ̀sà lórí apáyí bí ìyá sí ìjẹ́rì ó ní ọ̀tá sẹ́kùbọ́ tó fún ọdún àwọn lójú ojú fún mi pé ẹ̀yà ti wà láì lórí à òun pípa ni àkúyẹ̀ ti dàrú ni èmi ní ìparí wọ́n bí ìpàdé rìn mo sì wọ́n bí ìpàdé bá fi ọ̀rọ̀ tó mọ̀lẹ́kà kó wájú ọ̀gbìn náà lọ́wọ́ àdébí mọ̀lẹ́kà wá sọ fún pé lọ́ọ̀kún tàkà dìbà tó wá jẹ́ pé ọ̀pá níbi ìyá sì jẹ́ orí tó wá ní tó wà bí rẹ lónìí ọlọ́run ti sàánú rẹ tó níbẹ̀ pọ̀ sọ́yìn adájọ́ àtàwọn ìlànà ọkùnrin náà kọ̀ ọ̀rọ̀ ọmọ dá ọ̀pá tí mo ṣe wà lẹ́nu ìṣẹ́jú mélòó lọ́wọ́ fún ẹgbẹ́ alákùnrin ọ̀wé ìfọ̀fẹ́ gbà nígbà wọn bá fọ ìṣẹ́jú mélòó ló fi lọ́wọ́ lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ yẹn kẹ́lí pé ìlọ̀ mú ìlọ̀ ẹ̀yìn ọmọ bí ìkẹsẹ̀ máa mú akẹ́kọ̀ọ́ àlẹ́ tá a bá ti lọ́wọ́ rí ẹtẹ́ mi tá a bá ti lọ́wọ́ látọ̀ yìí akẹ́kọ̀ọ́ ìgbàgbé ní máa fẹ́ sí wàhálà ó sọ bẹ́ẹ̀ yìí èyí náà fẹ́ owó ẹsẹ̀ nígbà yóò ó fi dáhùn náà balẹ̀ sọ bẹ́ẹ̀ nìkan ta ìwà ká ẹjọ́ wọlé ẹjọ́ wọlé à àjẹtẹ̀ òní ẹjọ́ wọlé èmi náà ti rí náà rí ọlọ́run sáà ní èmi náà ní ìkẹ́kẹ́ kí lọ fẹ́ ó fún gbogbo nǹkan tó fẹ́ ìwà ká òun ò ní ìkẹ́kẹ́ èmi náà wọ́n wá lọ́ọ̀kì náà tí wọ́n sàdó àwọn tó fi báyìí pẹ̀lú ògbọ́nà tó fi lọ́ọ́ pàdé ọlọ́ ọmọ ní ni ìyọ̀kọ́ wá ní jọ́lá gẹ̀ọ́ ṣe ó máa ní rísìn tó fi máa ṣe lásán pé àkùkùlù àlùbáṣárì yẹn kò kọ́ sọ̀rọ̀ tòun ní àtúnyì ní kàkúlẹ̀ ṣe ọgbọ́n wa pé kọjá ọkọ̀ ó lè mọ ìtumọ̀ tó wọ́n máa ti ṣe ogun tó ṣe bàbá ọlọ́run yóò mú ìrànwọ́ fún mùsùlùmí torí bọ́lá fẹ́ sàánú ẹ̀ tí ó lọ ìlú ìlú títì ẹwà lẹ́bi musa alẹ́ sọ́lá tó sọ́lá láyé àlẹ́bi musa àwọn israẹli ìhòòhò wọn lọ́rọ̀ ẹ̀ka fún èyí tó ara wọn ọkùnrin ọmọ mẹ́ta obìnrin ọmọ mẹ́ta sábà pé àwọn àṣẹkùbọ̀ gbogbo kèsè yìí jọ àwọn náà bá láyé ṣé bá bàbá ìgbà kan gbogbo àwọn ìyá wa wọ́n tó gbogbo àwọn mọ́ta àti kálukú táàbọ̀ ọmọ pẹ̀lú rẹ̀ tí wọ́n wọ́n ṣẹṣẹ́ lójú látòrí láti rẹ̀ tí wọ́n máa fọ ẹsẹ̀ rẹ̀ táàbọ̀ ọmọ olórí táàbọ̀ ọmọ ìyá olórí ẹ̀ tí ọ̀bá lórí gbèsè ayé nínú ẹ̀yọ rẹ̀ ní ìṣẹ́gbẹ́ rẹ̀ àwọn abá lórí gbèsè ayé rẹ̀ táwọn ìyàwó kó wa jáde ìyá tv ìyá tv ìyá tv ìyá tv ìyá tv ìyá tv kálukú ọkọ ọmọ ìdá ni wọn bá fi káńkó dáná ni àtọkùn àtọbí fọmọ wẹ wá ayébáyé náà wọn fi òwú fọ ẹnu fún wa òwú tutù yọọ ma fi gbogbo ọkọ kẹkẹ aláì wọn wà kú ìwẹ àwọn àkọ́kọ́ di ìwé ìdìbò wọn kò sẹsà lórí wọn ò ní dání sí afọmọ eléyìí afọmọ ọyàwó eléyìí báyìí àkọ́kọ́ ọmọ tó bá sọ orí ilé tí ọba tọ́jú ìyá tó bí àti bàbá rẹ̀ àkọ́mọ retí pé orí bí ọkọ̀ ìròyìn ìlú kéṣe mi. torí pé wọ́n ti dààmú jù àwọn òbí wa ti dààmú jù gbogbo ọmọ kọ̀ọ̀kan wọ́n orí ìwà wá pọ̀ kó o tó sàánú àwọn tó bí ọ ọlọ́wọ̀n kì bí ìyẹn ní tí òfin ní kàbá bẹ́ẹ̀ fún ẹni tọ́lọ̀ ń lọ bá kẹ́lí ọ̀dà lọ́mọ tọ́lá bí agbára rẹ̀ ọ̀gá ti kọ́ra sọ fún yàrá rẹ̀ kọ́ bá yàrá rẹ̀ abẹ́rẹ́ nítorí fóònù rẹ̀ kó sì fún yàrá lówó tí è jẹun kó bá jẹ́ òmìnira ìyá náà tọ́lọ̀ máa fẹ́ sàánú pé gbogbo ọmọ tó sàánú òbí ẹ̀yin ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ kan ṣe bí ọ̀rọ̀ mọ́tò fún yàrá ẹ̀kọ́ lọ́wọ́ òbí ebi bọ́lá wọn bá ṣe fún kálukú wọn ló ṣe ní òṣèlú so ẹ má nígbà tó yíyá bá ti gbà pé kọ́ ọ lọ odò lọ́dọ̀ Yemọja ni bùkátà rẹ ti bí yá. ìgbà yẹn pé ìta ní sọ̀rọ̀ àdìgẹ́ pé nílé ìwé wa ni káwọn ọ̀rọ̀ wò káwọn sábà bẹ̀. sábà ṣe kí gbogbo àwọn èèyàn ṣòfò àfi díẹ̀ ọlọ́run fi aṣọ díẹ̀ o díẹ̀ ní ṣètàlù kí ọ́yìnlá àtàlẹ̀ kalẹ̀ lórí ìyàtọ̀ yìí ìbáyé gbogbo wọn jẹ́ ìyíjẹ wọn ìyíjẹ wọn ru ìyíjẹ wọn ta ìyíjẹ ọjọ́ ìyíjẹ lu ìyíjẹ ọyọ ìyíjẹ wọn fọ ìyíjẹ ọmú ọba ní ìlà ọ̀lì ìlà àfi díẹ̀ báyìí ló wọn ọlọ́wọ́ tó fi ní tó wí ṣe ó ní màá gbára jù wọn lọ́wọ́ màá gbẹ̀yìn màá gbọ̀fọ̀ màá gbòsì ọlọ́ni sọ́tọ́ ọlọ́tán ọlọ́lọ́mù o ìyìn tí ó lè gòkè àti ilẹ̀ ìwà dá àwọn kan wọ́n bẹ̀rẹ̀ mùsùlùmí ọ̀nà méjì tí oore wọn sí náà lòkè àti ilẹ̀ táwọn sàgbà àpòlùsọ́nà táwọn bẹ́ẹ̀ kí n àpòlùkà náà ọ̀nà méjèèjì ṣètàlù olè mú wa látòkè olè mú yà látòkè àti ilẹ̀ ó ń yí òfin ọrùn fún yà láti kírun àkọ́rọ̀ láti kírun àkọlọ́run ẹni tó lọ bá sàánú tí kí bá ṣe kírun kó kọ́kọ́ máa dúpẹ́ lọ́rọ̀ inú ló fi jẹ́ wípé àwọn kẹsàn-án yìí tẹ́ pé àwọn táwọn ò kírun inú àwọn tán lẹ́sẹ̀ ń kírun ọ̀gbọ́dà ó yẹ ti dàrú kò sí irú tẹ́lẹ̀ lọ́nà pé kò sí bá ti kírun tí èèyàn bá ti ṣẹbọ ọ̀dà ẹni tí ò kírun lọ torí tọ́lọ̀ bàbá sọ ni wípé ìrú ọ̀pàdé pa gbogbo tí ọ̀dà kò lọ wọn tí èèyàn bá ti ṣẹbọ ẹgbọ́n àsìgbọ́ ẹgbọ́n tá à ń sọ kí ẹ máa ṣògùn ẹbọ ni o wọn náà yàrá láì fún mi láì àṣehírú kùfùrù àlẹ́bí òwe àṣehírú kùfùrù bọ́ọ̀ bá ti ń lò para lọ sọ́ọ̀bù bọ́ọ̀ bá ti lò kára bẹ́ẹ̀ àtò kára ti wà lọ́ọ̀dù ẹ̀ka mi òfin sẹ́wọ̀n tọ́wọ́ ti ń wẹsẹ̀ ẹgbọ́n bọ́ọ̀ bá sọ́ọ̀dù sọ́ọ̀bù yà sí ọlọ́ni àlámọ̀ àádìí ìlẹ́kùn yàtọ̀ ní ádà ọlọ́ni alamu ahadi ìmẹ̀kọ yàrá ni ayọ̀ ọlọ́run kò sí sàsọ́wọ́ ilẹ̀ fún ìyọ̀wọ̀ àhẹ́bí adamu aláta àbúrò ṣe ìfọ̀ rẹ̀ ẹ má ní kankan ṣe pẹ̀lú èṣù ẹ má ní kankan ṣe pẹ̀lú èṣù o ìgbà wo la kún àdúgbò mòbí lò ọ̀tá ni fún yín o ẹ wá sọ fún mi lónìí kò oògùn tí ẹ wọ́n pè pọ̀ fọ̀ torí bá fún kékeré kan ìkẹ́kẹ́ ọ̀gbẹ́ èṣù ọ̀dàrà ń bẹ̀rẹ̀ ẹ bọ́lá ní ọmọ àṣẹ lọ́kọ̀ fún ẹ lọ́wọ́ sẹ ìlú yìí látàkùn ìṣètò ẹ má pàṣẹ do not have anything to do with him ẹ má pàṣẹ amúlù ní ọlọ́pàá bá yìí o wà amúlù ní lára ẹ asfal yẹ kí tẹ́lẹ̀ lùjù látàkùn ìṣètò ọmọ ẹgbẹ́ ọkọ̀ ètò nìkan má má tẹ̀ débẹ̀ tí ó tẹ́lú kó ìyà fún wọn nínú ọlọ́pàá ìlú bí ọ̀tá mi fún yín tó fojú hàn ìfọ́tà ìmọ̀ ṣàìtàn ọwọ́ àwọn bàbá tó wọ́n bẹ̀rẹ̀ ọkọ̀ tó wọ́pọ̀ sí ọlọ́run òjò lè sọ fún wọn balẹ̀ òun ọgbà sánà nígbà tó wá níbẹ̀ ọlọ́run àforí ta sí kábèrè kárá sí sánà káàsì borí wa kan nìyẹn ọlọ́mọdé akọ́jú ṣe náà lórí àlọ́ ànábì wa Musa alayhi salatu wa salam òun ló wá sọ pé ẹ sì wá máa wẹ̀ ẹ́ ta yóò wò ànábì Musa lọ wá kọ́ lọ́ wá lọ kọ́ ilé ìwẹ̀ wọ́n wá lọ máa wẹ̀ ilé ìwẹ̀ ilé ìwẹ̀ tí wọ́n lọ máa wẹ̀ ọ́ gbogbo àwọn ẹsẹ̀lì bá sọ pé asòpá ni ẹgbẹ́ akíndé Musa yìí ṣe bá ṣe oúnjẹ asòpá ni ẹni tí ọ̀gá ti máa ṣe fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ń ṣe tó jẹ́ pé ẹ̀sìn ọ̀rọ̀ yé wọ́n wọ ọkọ̀ kan fún nísìn wọ́n fi lè láàyè ọjọ́ kan nínú musa bẹ́ẹ̀ wulẹ̀ wọ́n pẹ̀ wulẹ̀ lórí òkúta náà ọwọ́ wẹ̀ bí ṣe máa wẹ̀ ọwọ́ ẹ̀ tán báyìí ọ̀la tí ó mú aṣọ rẹ̀ báyìí òkúta kẹ̀ ń gbé aṣọ yẹn lọ ọwọ́ jẹ́ bàbá yìí musa kò ní bẹ́ẹ̀ pé à irú kí alẹ́ yìí òkúta ló lu aṣọ mọ́ ara rẹ̀ báyìí ó sì yí lọ làbí musa wá lé lọ alẹ́ báyọ̀ ní musa ṣe òun táyà òdo títí tó fi dáàrin ọmọ Ísírẹ́lì wọ́n dáàrin ọmọ Ísírẹ́lì báyìí lọ́ba dúró nàbí musa sọ wọn bá sáré kó aṣọ rẹ̀ làwọn Ísírẹ́lì kan báyìí máa ẹ wá ṣé bẹ́ẹ̀ ní musa sọ̀rọ̀ báyìí àṣekò tiẹ̀ sọ̀rọ̀ àṣẹ́ǹbà díẹ̀ ní tó mú wá àtẹ̀lé. so ẹ mú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ṣé nǹkan àtijọ́ báyìí pé olùdarí ní ọlọ́run ìkẹ́kẹ́ wá dé ọwọ́ ẹ̀rù tó ṣẹlẹ̀ ní New Zealand New Zealand sáwọn ẹ̀yà wa New Zealand sáwọn ẹ̀yà wa wọ́n bẹ̀rẹ̀ lọ mọ́ṣáláṣí èèyàn sì dìde ó sì gbé ìbọn wọn ó sì sí ìyẹ̀wò àwọn ọmọ wọn ó sì pa mùsùlùmí forty nine ó pa mùsùlùmí forty nine ó ṣe ẹ̀rọ pé conspiracy ni pé ọkàn rẹ̀ balẹ̀ pọ̀ ọ́ láwọn náà ṣó kò sí jọ́ tí ẹ̀ bá wù dáadáa torí ọkọ̀ sí láì ìtòsí o ó bí ju ara rẹ̀ ìjẹ́ ìgbàgbọ́ conspiracy nù ó sì láyè ó bí ju ara rẹ̀ lórí ti ṣe wọ́n fẹ́ pa àwa mùsùlùmí níjọ́ jimá ẹlẹ́ẹ̀kejì ìbọn tó gbé lọ́kọ́ bẹ̀rẹ̀ tó pawọ́ kìí ṣe ìbọn kékeré ó sì páàkì mọ́tò ó sì ṣì bùf ó sì gbé ìbọn jáde dàgàmù lálọ́mọ́ yìí tó ti fi wọ ibẹ̀ lọ tó ti bẹ̀rẹ̀ sí yìí rán sí wọn ọ̀tá yẹn ọ̀tá tó kọ́ ló bá ojú jùlẹ̀ ó tún lọ ní búùtù ẹ̀ ó tún lọ pé ìbọn míì tó bá ṣe mùsùlùmí kan lọ́kàn dẹ́rù èyí wò ní chọ́ọ̀chì gbogbo ayé ó ti di blackout fún terrorism o terrorist terrorist terrorist Trump ò ti sọ̀rọ̀ dì sí o President America United Nations ò ti sọ̀rọ̀ dì sí o. United Nations wọ́n ti sọ̀rọ̀ sí i. àwọn United Nations yìí àwọn Trump yìí àwọn nípa yẹn gbogbo àwọn ọmọ ẹjẹ fún àwọn lẹ́sọ̀ pé Islam fẹ́ sọ yẹ ó fẹ́ sọ níbi ẹlú mi ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ pé irú irú chance kan pé bá ní lóbìnrin gbọ́dọ̀ ní kìnìkà kìnìkà àwọn tó ń lábọ́rìn fún gbogbo kẹyẹ o táwọn obìnrin náà tún wò pé ó lọ́kọ́ sórí sínú kí o ṣe ẹ lọ́kọ́ yọ̀ ọ́ yàtọ̀ sórí rẹ̀ kí mo sọ báwo yẹn kí ni nǹkan kan tí obìnrin lè ṣe tí ò ní jẹ́ pé ọkùnrin ọkọ rí ibẹ̀ kẹ́ ẹ tó rí obì tí èyí tó ní ọkọ tẹ́ ń jẹ́ obìnrin ọmọ jẹ́ mrs látara mrs ẹ kọ́kọ́ yọ mr tí mr ọba kó fún kò lè di mrs ní sinọ́yà jẹ́ obìnrin jẹ́ wúmẹ̀ sẹ́ẹ̀dì mẹ́rin jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ female sẹ́ẹ̀dì méjì jẹ́ wàhálà ọlọ́run ọba nínú ètò rẹ̀ tó tó dá ọ̀dà obìnrin olè dá dúró láì kó ṣe nǹkan kó ìṣàṣeyọrí kò ọlọ́run sílẹ̀ obìnrin olè dá dúró láì kó ṣe nǹkan kó ìṣàṣeyọrí lórí nǹkan wọ́n á jẹ́ ọmọ àgbàsá kẹ̀síkẹ́ èmi rí náà ọ̀rọ̀ sọ̀kò orí wọ́n á jẹ́ ọmọ sọ̀kò sọ̀kò orí mo rí ẹ̀ẹ̀kan báyìí obìnrin ló sì ṣe kíní kan ṣe ẹni tó bá bí ẹ̀ lẹ́yìn pé ọlọ́run bá pa ọkọ obìnrin tàbí ọkọ obìnrin bá lọ jẹ́ ẹni tí ọmọ ẹ̀tọ́ ọlọ́run tóbìnrin bá lọ pé olówó ọ̀nà òun tán tí èsè bọ́ọ̀lù pa ọkọ rẹ̀ tí èsè wípé ọkọ rẹ̀ jẹ́ abíwẹ́wò tí èsè wípé ó pé ká bẹ́ẹ̀ kò ní ó ní lọ́wọ́ kò ní sàṣeyọrí ẹ má wo káàkiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lọ́mọ bó ṣe ṣe ayé ní ó lọ́ọ́ láyé olóòwò ìṣe ayé ẹ wá wò nínú mọ́ṣáláṣí tẹ́tí wá pa mùsùlùmí forty nine lásìkò jíọ̀ àwọn mùsùlùmí sòkè àṣírí bẹ̀ lójú ẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fọ ẹ̀jẹ̀ wọ́n bá ṣàwárí ẹ̀ẹ́ ọlọ́run ò jẹ́ ẹ̀yọ́ ọlọ́ mọ́ṣáláṣí dọ́là òun yẹ lónìí ọlọ́run ò jẹ́ ẹ̀yọ́ òun ọlọ́ mọ́ṣáláṣí dọ́là aláwọ̀ mùsùlùmí tó wá kí àṣírí ní mọ́ṣáláṣí òun nígbà tí wọ́n ti di ìjọ sí ìjọ àwọn òyìnbó kílọ̀rọ̀ àti tìmí wọ́n bá ta ìsìlámù ní wọ́n sáà sí to 49. nine àdéhùn ọlọ́run ṣe sẹ́yìn báyìí ọlọ́run yẹ ìwà àlẹ́bí màá ràn ọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí yìí sórí gbogbo ẹ̀yọ́ oníṣúlẹ̀ ẹ̀ bàbá oníbíyà yẹn dẹ̀. àwọn èèyàn àwọn èèyàn ti ń bẹ̀gẹ̀ àwọn èèyàn ti ń bẹ̀gẹ̀ pé kí lọ tún ní ti kí lọ pè yìí ti kí lọ pè yìí àwọn èèyàn ti ń bẹ ọlọ́run ti fẹsẹ̀ fún àwọn èèyàn o ti mú àwọn èèyàn kú lóòkù o ti fẹ́ sínú mọ́lẹ̀ wọ́n kà jẹ́ pé òun kò lè tàláyé pẹ́ẹ́yẹ́ bó ti wò rí lọ́wọ́ àwọn ẹ̀tọ́ ti fẹ́ fún bẹ̀ torí pé iná tọ́lọ́ ń dá kò lè wéṣì iná lọ́wọ́ náà pè wé sí inú ilé kọ̀ọ̀kan ọlọ́run ti kí àwọn ọmọ olórí ilé bọ̀bẹ̀ ó ti gba àwọn olórí ilé jáde yẹ́kẹ̀kẹ́ bàbá tó lè mú tó lè mú bírí bẹ́ẹ̀ ó lọ ọmọ rẹ ti fẹ́ àyè alòlú aláìrẹ́ yìí lórí ọ̀rọ̀ yìí tẹ́ ọmọ tó ka ọ̀rọ̀ tẹ́ bá yìí wáyà tó kà mo wá fẹ́ fi wọ́n mo wá fẹ́ mo fẹ́ sàlàyé fún ọ torí pàtẹ́ mi gbé ọ̀rọ̀ súnà lọ́dọ̀ wa ọmọ ajínigbé ni ó ó ti mú kẹ́kẹ́kẹ́kẹ́ tí ẹ̀ ló lè dúró ìkẹ́kẹ́ mo ní ọmọ tó ka kura ni ta làfa bàbá àfa wo ló bi nígbà wọn máa dákọ rẹ tẹlọ ló bi ọkà ìwáyà bí ọkà àwọn tá a jọ báwa ni o ọkà kura ni yẹ ìwáyà yẹ bí ìwáyà yẹ lábára ni ọmọ tẹlọ ọmọ tẹlọ kìí sábà fà ọmọ tẹlọ kìí sọ pé tẹlọ ọ̀dà o ṣe àgbẹ̀wá ẹ̀ bá sọ lọ́wọ́ rẹ̀ náà sọ pé ọbí ọmọ bẹ̀rẹ̀ ni tá a bá sọ pé ọmọ bíríkìlà lè yẹ ọmọ kápítà lè yẹ nígbà sọ kìí ṣe pé àbí ọ̀dà ṣe àríbáyílà yìí kápítà àríbáyílà yìí bíkì àríbáyílà yìí tẹlọ àríbáyílà yìí gbogbo sẹ́tì àríbáyílà yìí ẹjọ́ ọ̀rọ̀ fún wẹ̀. gbogbo nǹkan tó ń ṣe wọ́n ní ìsìn ọlọ́run ìdìbò ṣe mo ní kẹ́lẹ́ ju ayé lọ kẹ́lẹ́ máa múra ayé sí náà ẹnìkan yóò ra mọ́tò àti sílẹ̀ fún odò òkú fún ẹnìkan yóò máa gbowó tó máa sílẹ̀ fún ọlọ́run lọ sàyé ẹnìkan lọ́kọ́lé àti ilé yóò tà láàbù mẹ́jọ mẹ́sàn-án lálẹ́ yóò dògùn fún ẹnìkan lọ́wọ́ sì yóò tà ọ̀gá ẹ̀rọ sùn wọ́n ń pọ̀ ṣùgbọ́n abáàbẹ̀ ọ̀kà wọn. wọ́n lọ sáyé rẹ̀ owó tó máa ló gbẹ ẹ̀lú ìgbà ìgbó ló wà inú ní wọ́n wà ó wọ́n bá ní ìgbà ìgbà wà ó má bù ní wọ́n bẹ̀ ó àtàlẹ̀ ẹgbẹ́ bẹ̀ ó yóò sọ pé ìgbà ìgbà tó wà ń tàkà ń bàbá wọ̀ wọ́n lè tètè kọ́ ẹ̀lú bàbá ọ̀bẹ ń bú lẹ́wọ̀ wa sí ẹ̀fọ̀ bàbá mi mú kúrò wọn ẹ̀mí náà ti yọ wọ́n pa òsì rẹ̀ mọ́ wọ́n pàpẹ́ ọkùnrin nàìjíríà òun sì wá ní olóyè òní jáde ẹnìkan ló sì sàgbà mẹ́ta ló ní ọkọ ìlànà yìí ní ewé ọ̀rọ̀ àsopọ̀ náà nígbà òkú yẹn pé òkú náà lé ewé ewé sopọ̀ ní òkú náà lé ewé ọ̀padà sí tó ti wáyé àdúrà ni òun lè sopọ̀ wà láyì ẹ̀ ẹ̀ gbogbo wa náà ẹ̀pẹ́ kìíní ìjàsá àyọ̀ ìjàjọ́ kan ìdé yẹn ti ọ̀wà níyà ṣé báwo ìwé ìpamọ́ tẹ́ bá ti ṣe òògùn tí wọ́n kọ expiry date àwọn tí a ogun ẹlòmí ogun tẹlifí gbẹ́kẹ̀lé ogun tí bàbá bàbá rẹ ṣe ni o ní ẹ ti dì ní ẹ̀rọ gbẹ́kẹ̀lé yìí ṣe o mo bá ọlọ́run ṣàánú wa ẹ máa di ẹ̀fẹ̀ tí wọ́n á yí lè jì sí pé ogun tá a ṣe pọ̀ yóò ogun gan ni o ṣùgbọ́n lọ́wọ́ ìṣàyà ìjọba ìrò wọ́n kà máa paná pa àyẹ̀sẹ̀ ẹ̀rí kí ṣàṣẹ lọ ọmọ ayé nìyí eré ẹ̀yẹ̀ sí rí wọ́n lọ sí àbá yóò dáhùn yes ìkànnì wọn kan láìpẹ́ ìkan nítorí wọ́n ní aróyìnbọn ọlọ́wọ́ òjò òkú o ṣùgbọ́n ọ̀yà lẹ́nu ẹwọ ẹyẹ ṣe ní bẹ́ẹ̀ ní ilé ẹ̀dá ṣe fún yẹn lọ́wọ́ táwọn ẹgbẹ́ mi lọ́rọ̀ ti wá ó dá lójú ni wọ́n ní wọ́n ṣe gbígbígbígbígbígbígbí wọ́n ní kì í ṣe wọ́ọ̀rì ìfẹ́ dáfọ̀ ẹ̀yìn tí gbogbo èèyàn lẹ́nu ọ̀nà kan sáàyè padà nù ní gbogbo ẹ̀ ìgbà kan wọ́n bá ọlọ́wọ́ bá tó sọ̀rọ̀ ẹ̀ ọ̀sán àlẹ́ ọ̀gbọ́n ní ẹ̀ wọ́n ní ìlú náà wo ọ̀gbọ̀n bá wo ẹ̀wọ̀ ẹ̀ ó fi sí ẹgbẹ́ ó ní á dáná ìbá dáná ìbá dáná ìbá kéde ìwọ ìkan náà wà dáná bá jù láyé ebi tó bá ti dé ìlú kan ìlú kan tó wà wájú ọlọ́ọ̀dẹ̀ kẹ́ni ò sẹ́wọ́n rí lọ́nà tó gbéra rẹ̀ ní àlẹ́gáàmì kí ló pè àlẹ́gáàmì ọba tí wọ́n mú ìlú kò sí àkàtọ́ lẹ́gbẹ̀ẹ́ ní senior yes nígbà táwọn táwọn táwọn táwọn táwọn náà ṣe lẹ́sẹ̀sì yẹn kí amẹ́ká rẹ̀ ẹ̀ ìgbà ọlọ́run sànú àmọ̀tí ọ̀gá òkè ọlọ́run náà sànú wa tàbí kéèrè á sì ògùn bá kan lọ́dúnkà wọ́n padà sọ fún wa ó ní pé báàkì àti ọdẹ ò báàkì àwọn sọ́jà wọ́n ní àtẹ̀wé tó ń kẹ́ ọkọ̀ lẹ́yìn bá sọ́jà mọ́ ní kó lè rà wọ́n sì lọ sọ wọ́n sì fún ọ wọ́n sì yìnbọn fún wọ́n ní gbé kọ́mọ ẹni olè gbé kọ́mọ àgbé kọ́mọ ẹ̀rọ ni o níta àgbé kọ́mọ àyà mi àgbé kọ́mọ ẹ̀rọ ni bí bàbá yìí ti bẹ̀rẹ̀ àbáyé mi kó tó bá jíjẹ wàhálà yìí wọ́n sì yìn fún ọ̀rẹ́ òun kọ̀ fáwọn ṣùgbọ́n kí lọ́ọ̀ bàjẹ́ ìtọ́ bàjẹ́ ni kẹ́kọ́ fẹ́ yìnbọn fún ìwádìí kí ẹ tó bá nàbẹ́ sí ìrántí láti rẹ̀ sí bọ́ọ̀lù bẹ́ẹ̀ àkéyọ̀ lè dè kọ́ torí òun sí ẹ̀rọ pé wọ́n padà ní tó ṣe kí o kọ́ bàjẹ́ ó tó bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn mẹ́rìndínlẹ́sì o ọlọ́run ti ṣe o sọ̀rọ̀ ẹ̀yìn àgbà náà ní ìsìnkú lè rà wá wà láyé nígbà tí ìbá ti ṣe pé lọ́wọ́ mi ọkọ̀ tí ìbá yìí àwọn ọmọ ti rà wá lọ́wọ́ mọ̀ pé ní ọkọ̀ wọn yes tí ẹ bá ti ṣe pé kù bá dákọ wọn bá yìí kọ ní ẹrẹ wà wà láì tàtà ìṣòro ìlà kìí ṣe pé ìkẹkẹrẹ ní láti bílẹ̀ tí wọn bá ti yìn wá tó bá ti rẹ̀ wá ajẹ́ pé kù bá dákọ lọ́tọ̀ náà lọ́pọ̀ tí ẹ bá ti ṣe kù bá lè yẹ kọ bàbá tèmi wọ́n ti di wáyà wọ́n ti di láì fọ ìyàwó báyìí tí ẹ lórí àbúrò ẹ sọlẹ̀ ẹ sọlẹ̀ tó ń gbé yẹn ó ń gbé yẹn ó ń gbé yẹn àwọn ti kéèyàn kéèyàn sóògùn kankan onídìí àgbélé ìgbọ́ra kẹ̀kẹ́ ẹ̀dọ́ ni wọ́n ẹ̀dọ́ ni wọ́n lè lọ iná òde bí ẹ̀dọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́ máa fọ́ ọmọ náà tí ọ̀rọ̀ ti yẹ kú náà iná òde gbé bẹ́ẹ̀ ni jẹ́sẹ̀ ẹ̀dọ́ máa ti fọ́ ọmọ náà bí ẹ̀bá ti yẹ kú náà tọ̀rọ̀ iná òde gbé èyàn jábọ́ nu plane tó yes àbá àwọn àgbàkan náà rò wọ́n já nínú plane já plane crash àwọn èèyàn kú àwọn kèé ṣe kankan ní ẹsẹ̀ wọn yẹn kú pé wọ́n kù ní bíléèdì ẹ padà sínú kùránì ọlọ́ni kúl ìwà nẹ́bí sọ fún ọ kúl ìwà tó bá jẹ́ mùsùlùmí àwọn sọ fún ọ pé láàpù sí ìbànú láéláé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí à ìlànà kàtà máa dáwọ́ ẹ̀ àtúntò wọn. ìgbàgbọ́ yẹn wọ́n bá ti wà ọlọ́run ti sànú wáyé. na jama níjà wọn afa kan bẹ ní wẹ́mà wọ́n pè lọ́lọ́ ní tọ́jú rẹ̀ ẹni tó bá mọ̀ ń jòkó yìí àfáàyè máa ti olódó wá kó àwọn èèyàn kéwú ní wẹ́wà nítòsí wá bí lójoojúmọ́ ẹ̀yin náà bẹ́ẹ̀ àti dábí kí àwọn akọ́ yẹn kéwú o wọ́n á máa wá láti olódó sí wẹ́wà lójoojúmọ́ àfáàyè ọlọ́ọ̀ni tọ́jú rẹ̀ àfáàyè dáa débi pé kódà wọ́n ní kó ṣe rí lé kọ́ sólódó ni pé. ẹni tó dájọ́ lọ́dọ̀ rẹ̀ ní nígbàjọ́ kan ẹni wò kó fún ọlọ́wà fúnra rẹ̀ wọ́n ní kí ló dé ó ní tí bá kó ìfàfà kò lè dọ̀lá tàbí èyí sí sàrà bó ṣe ilé nǹkan náà wọ́n bá dájọ́ wò kó fún tàbí ní kó nílé lórí ọwọ́ wá wẹ́mà gbogbo kálukú wádìí rẹ̀ gbogbo wẹ́mà ilé bàbá láyé bá mi kẹ̀kẹ́ pé àfa ọlọ́ọ̀ni tọ́jú mi kò sí ẹ̀ka tó fi lọ́wọ́ láti fi sàrà kò sí ẹ̀ka tó fi lọ́wọ́ gbogbo ìwà àmọ́sí ẹ̀ dáadáa bí bá ń lọ àwọn èèyàn máa ń já bẹ́ẹ̀ ni yọmọ kí èèyàn yá mi ẹ̀pẹ̀lẹ́ o tó dáa fún bàbá mi ẹ̀pẹ̀lẹ́ o tó dáa fún o àṣàṣeyọrí o ẹ̀pẹ̀lẹ́ o tó dáa fún o èèyàn gíga ni ọwọ́ akọ́ yẹn kéwú yíjà nù ọgbà wẹ̀ kò lé ìyàwó rẹ̀ ní kì í gbá wẹ̀ yàtọ̀ sí ramadana yes tí a bá sì ń kọ́ yẹn ní kéwú dáadáa àwẹ̀ òde torí pé ọ̀rọ̀ sísọ lè ga wọn ramadan ọjọ́ rẹ̀ yẹn nìka ni wọn gbà ọwọ́ tàwé ga wọn. ọ̀rọ̀ ẹ̀ sọ́kọ́ ọmọ kéwù ọmọ tọ́sí kan bá ní ọwọ́ kan níwájú tàbásílásí rẹ̀ ní sàmìnà ní ní ọmọ ike ní sàmì bí yíyẹ nígbà mẹ sáàbù wọn ti ọmọ tọ́ọ̀dì akọ́bẹ̀jẹ̀ ni pé torí ọlọ́run wọn lu ọmọ ọlọ́mọ pa lọ́wọ́ àbí wèrè wúri abẹ́ yáwèrè yà pápá yá wọn ní ọmọ nìyẹn kọ́ sáà lórúkọ ọwọ́ rò pé àwọn àfáà ẹgbẹ́ pé ìyẹlẹ alẹ̀ mọ́ mi kẹ̀kẹ́ lọ́wọ́ sún àfáà lọ́wọ́ gbà fà à làfà fà gbàgbé àbí àbí ilé tó ti bá ajá àfà ọwọ́ àbí bí lóun ṣe mú lórí o ẹ̀rọ gbà kó ń kú ẹ̀rọ gbà kó ń kú dànù àfáà wà pàdé òwú yìí tí àfáà ti kọ́ ọmọ kéwù àfáà kọ́ ọmọ kéwù àtúntò ọmọ ọ̀bẹ ó kàn ń bọ̀ ni bàbá àwọn èèyàn rí sí afá afá afá dáàbà tó afọ ọmọ ìtọ́sẹ̀ ẹ̀yìn afọ wà ọkẹ̀ gbé ọ̀bẹ bí afá ní àwùjẹ pẹ̀lú òkú ọlọ́run ẹ̀jẹ̀ afá yẹn ro tán kí wọ́n tó rí ìṣèjì afá yẹn sẹ́kọ̀ọ́ lọ́nà afọ́ ọlọ́run tọ́jú ẹ̀jẹ̀ afá ẹ̀jẹ̀ rẹ̀ ro tán ni ní wẹ́bà ọ̀rọ̀ já wọn ni bó lè ṣe ibẹ̀ ọmọ yẹn sálọ ọ̀gì yẹn sálọ àbá sáà kù ṣùgbọ́n náà lọ lọ ọlọ́run ní orúkọ àbá àbàjọ náà ẹ wá máa gbọ́ tí mo máa sọ wípé àwọn bá sílẹ̀ wá dìde wípé àwọn èèyàn dìde tó jẹ́ pé wọ́n lọ́ọ̀kù ṣé ní ara kẹkẹ tó mú lórí ike káyọ̀ lọ́wọ́ tí ó sì àmì káyọ̀ lọ́wọ́ tí ó gbé ìwà yìí òkú tó lọ́wọ́ lórí ìdánwò yìí wọ́n wá torí àfọ̀ ọlọ́run ní tọ́jú mi wọ́n wá iwájú ẹ̀yìn gbogbo àwọn ọ̀kadà náà everybody nígbà tí èyí sàwọn ṣe wá àwọn ọba tó ní lọ́sọ ẹgbẹ́ ọ̀yá ẹ bá ṣe sì dúrà rẹ̀. àwọn ha ẹja ló chance bí àwọn èèyàn ṣe pọ̀ tó yìí àfa àwọn ọmọ ní ara àwọn èèyàn báyìí ka jẹ́ ká mọ bára da owó tí ó pọ̀ àwọn àwọn onímọ̀tò èèyàn yín gbọ́ àwọn yòókùyòókù wọ́n lọ mẹ́ta àwọn afọ àsúnlẹ̀ kú lójú ilẹ̀ rẹ̀ nígbà wọn lọ kún ẹlé àwọn àpè gàngàn nígbà wọn sàbí sí lọ wọn ti sèkú wọn ti yóò ti yé gbà wọn. àwọn afọ àsúnlẹ̀ wa dìde pé àtọ́ba wa rí bẹ́ẹ̀ wọ́n wá àwa lọ bá àwọn afọ àyẹ̀ pé sọ́ọ̀sì yóò rí bẹ́ẹ̀ gbogbo kálukú náà àfa àtọ̀jáde kò lé tó sọ fún ìyàwó àtàwọn ọmọ rẹ̀ pé mọ̀ ń bọ̀ tọ́wọ́ jẹ́ pé ìpàdé wọn dàbí kìá mọ̀. ẹ bọ́ sọ yẹ kí èèyàn lè gbọ́ owó rú bẹ́ẹ̀ kọ́ sọ àpò kí lẹ́yìn kí lẹ́yìn ó fowó ṣe náà nítorí ọlọ́run kí lẹ́yìn ó fowó yẹn ṣe náà ṣé yóò fowó náà fún ọmọ tiẹ̀ lẹ́ni tó fi àwọn ọlọ́run sàbẹ tó kú bẹ́ẹ̀ láyé òfúmánù tó kú nú àwẹ̀ ẹbí rí kàwọn ẹbí tìrẹ bí mi kàwọn òfúmánù ìjọ tí òfúmánù ó wọ láyé láti wọn ń dàwọ lọ́wọ́ àkọsọ àwọn ọdọ àfọláyé ẹ wá ní ọdọ àfọlá ẹ̀yin ti ṣe ti gbogbo àwọn afọ àsúnà ọba ní gbogbo mọ́sáàsì àwọn afọ àsúnà ti kí o láyé kápẹ́kù lónìí wípé àfa ọlọ́ni tọ́jú ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ ẹ tún wá gbọ́ ìyá rẹ̀ wà ní oko. nígbà tí ìbò àkọ́kọ́ tí wọ́n fẹ́ jù yẹn tí wọ́n ti mọ́ràn orí bàbá rẹ̀ kú jọ sátidé àkọ́kọ́ wọn ìyá ń bẹ ní oko kọ sátì pé oṣù mẹ́rin àná ìyá ń bẹ ní oko ń ò tí dé ọ̀dọ́ wa yìí ọmọ náà sì ti wọ́n sáré ní ìsinmi wọ́n ti gbogbo àwọn ọ̀ṣun láti kírun àwọn èèyàn bíi mẹ́ta àbí mẹ́rin ní ń bẹ ní ìjòkó ẹ̀ lónìí tí ẹ ti mú lẹ́tà wá àbẹ́ta yìí kan fún ọmọ abẹ́ lónìí gbogbo tá a bá rí ìbáàbùsì kódà abẹ̀wà tó péjọ Sunday la fẹ́ lọ dìlífà gbogbo kẹ̀kẹ́ bọ́ọ̀lù ṣẹ̀ṣẹ̀ àmà ń gbé lọ́wọ́ báyìí ní àdàbò ìjà wọ́n sọ tí wọ́n sọ lọ́wọ́ lọ́dọ̀ wọn ní wẹ́nà bíi wọ́n sọ lọ́wọ́ ní gbogbo tí àwọn àbá sílẹ̀ ti wà torí pé ẹ̀kú lọ lọ́dọ̀ àwọn àfọ mi jà tẹ́ bá ní wọ́n kú bá gbà lọ́wọ́ rẹ̀ tẹ́ bá gbà wọ́n bá lọ kẹ̀kẹ́ láti tẹ́ fún tẹ́yìn rẹ̀ tẹ́ bá yìí sí à ń ṣe kálukú tẹ́ ẹ báta àwọn àbá àdíjẹ wọn lẹ̀ ni wọ́n ní tó ti bàjẹ́ ni ṣé bí lẹ́yìn máa ń wù wọ́n ní tó ti bàjẹ́ káwọn fi tó tó ti bàjẹ́ sí wọ́n máa mú ìsìn ìta ní ọlọ́dún lọ́wọ́ táwọn ń sọ kó o lè sọ lójú irú ti ọ. Wọ́n á rí irú wa ìgbé wọ́n kà máa gbé kalẹ̀ pé ẹ bá lọ́wọ́ bàjẹ́ lẹ́nu ẹni. Bá lọ́wọ́ bá sì gbàjẹ́ wọ́n á ní kéde kó o kó o tó bẹ́ẹ̀. Torí pé wọ́n bẹ̀rẹ̀ pé táwọn ọ̀rọ̀ ti ṣe bá rí àlàáfíà lọ́rọ̀ làmì wọn ò lè mọ̀ àtọ́ àtọ́ èkó. Bàdáìkàlà ìgbé sí báyìí. Oníyẹ̀wò lè mọ̀ kéwú tó àrùsùn náà tí ó fi kú fún ọ̀gbẹ́ kò láyé. Yes, ẹni tí kéwú tẹ̀ torí pé ó lè kó kèlè ìbọnú ẹni tí kéwù jẹ́ torí ìsàlẹ̀ rẹ̀ ṣe bí táwọn ìyá tó yẹ kéwù òní ìbọn fún ìjà ni àdóòsì kàwákẹ́yì kó lè mú àgbàkà kúrò lára rẹ̀ àṣà rẹ̀ lòdì tó lè fọ́ máa àgbàkà tó lọ́wọ́ ló jìyà bàbá mi sọ wọn pé tá a bá wọn lọ àwọn ẹ̀rọ máa sọ pé bọ̀rọ̀ bùkà ẹni tí ọ̀ àṣẹ̀sìn ayé tí ò lóra dáa yóò ní láàrin ìmọ̀ wọn ni ó tó bá ìmọ̀ yóò wà ké ló sàré àlébi ní gbogbo tí bẹ pátá yóò bọ̀ èyí àtàtẹ̀ mi kan àlè gbọ́ tá a bá gbọ́ tó ṣẹlẹ̀ ló sàré yẹn ní sìnkúlé ìyá ń jẹ́ lórí ló sàré tí ó pa òde kú ọ̀nà tó ní ilẹ̀ fọ́ káwọn ọlọ́run yẹn tó sùpọ̀ wọ́n tó sùpọ̀ tí àkókò ẹgbẹ́ pé yọ̀ ń jẹ́ yẹn èyí ó kú tí ò sí pé wọ́n tún ń ṣe kí n ṣàkóso tí a bá ti fọ́ wọn ní àwọn lórí wọ́n ó bá ti fọ́ wọn lórí yéé. àgbọ̀ ewu àgbọ̀ ijó àgbọ̀ àwọn agbára àníkọ́ àti sápò gbogbo tó tà sí sí. ìyá ní ẹlú ìlú sàárè rẹ so ọba ní ìta ṣe nìyí pé a fẹ́ ká mú owó tó pọ̀ dáadáa lọ sí ìdílé kódà lẹ́yìn rẹ̀ a tún fẹ́ pé ẹ lọ wádìí dáadáa o ìdí mo tún sọ fẹ́ lọ wádìí pé ẹ lọ ẹ mọ̀ pé ẹ rò tó lóun pa ló o kẹ́yìn òfin ọ̀pọ̀ kẹ́yìn lè mọ ìkánu bọ́ọ̀n ṣe máa ṣe ọjọ́ ìrìn ìkọjọ́ kẹ́yìn ní wọ́n wà látòrò tó wá sí wẹ́mà o tó ní pápẹ́ kọ́yẹ̀ kéwú o kéwú tẹ́lẹ̀ bí tẹ́lẹ̀ wá kẹ́yìn náà wá ṣe òní mẹ́ta ọmọ rẹ̀ kó lè kéwú. wàhálà yìí ah, ìyá ń jẹ àwọn afáàsì fún ọmọ kéwú láyé ilẹ̀ Yorùbá yìí ìyá ń jẹ àwọn afáàsì fún ọmọ kéwú ilẹ̀ Yorùbá yìí ìyá ń jẹ wọn ọlọ́kọ̀ọ́ àṣà nù wọn kọ́sà gbogbo wa torí èmi fún ọmọ ẹ̀ tí màmí bá mọ màá lè bẹ ní ìyókù èmi sì wọn bẹ màá lè kẹ tó bí wọn bẹ ní mọ́láṣí tí a máa mọ wọn fún nísìkò yóò àké wọn ìgbò nǹkan ẹ̀ pé wọ́n bẹ̀ mọ́ ọlọ́run ní jẹ́ mo sọ gbogbo àwọn tó ní èpè lé mi wọn máa tó mi tó máa kó kéwú lọ́dọ̀ mi lọ́wọ́ àwọn dáre kéwú ọ̀fẹ́ lẹ̀ bí ó ṣe rí fún un ní ọtọ́ wọn fẹ́ ta sàtífíkẹ́tì ń sọ fún mi kí lọ fẹ́ dáre kéwú ọ̀fẹ́ náà iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó kù tì kọ́ máa gbowó ẹ̀rọ ọlọ́run kan kówó káwá fún lónìí owó ọmọdé kí rẹ̀ mú kò tẹ̀sí lọ́sí kò sì rẹ̀ ẹ̀sẹ̀ owó pọ̀ àti ìpò aláì owó orí kéwù olówó táàmù owó táàmù kejì táàmù gẹ́gẹ́ ọ̀ ah, ọlọ́run àti mo ti gbọ̀ sọ́dọ̀ tí mo pọ̀ yẹn kéwù lọ́fẹ̀ kò ní ìdíkẹ́ ẹ̀fọ́ yẹn kéwù lọ́fẹ̀ kẹ̀kẹ́ ìlò tó wọ́n bá yí rẹ̀ sọ apá yẹn kí wọ́n fẹ́ ní kọ́ ẹ̀ fọ́nà ọba kẹ́ àwa fẹ́ ká lọ sí dáadáa fún ìdílé rẹ̀ kódà wọ́n ní ká tún sọ wípé afẹ́kọ́yẹ́ pẹ́ni tó bá ní food item kó tó yọ sunday kò gbé wá fún wa láìsí ní ẹ̀wà ni òkú rẹ̀ tí à ń sọ ìṣùgbọ́n kásàtì ẹ̀ mọ̀ pé kájẹ́kíyàwó àtàwọn kájẹ́kíyàwó rẹ̀ àtàwọn rẹ̀ fún ìdí pé ọkọ wọn nítumọ̀ lọ́dọ̀ wa ó ṣe ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run tó ṣiṣẹ́ kú tó fi lọ pàdé ọlọ́run ó kú ní àwẹ̀ wọ́n tó bò pa ni gbogbo orúkú àmì ikú méje ni àlẹ́bí kà fún wa wọn kan láwùú ní òní àlẹ́bí ẹni tí ìbọn tẹ́ bá fi ìbọn pa ọlọ́run ní bá rojọ́ kẹ̀kẹ́ tó wá jẹ́ mùsùlùmí ẹni tó lò bá gbé lọ ọlọ́run ní bá rojọ́ tó jẹ́ mùsùlùmí ẹni tí ló bá rún pa ọlọ́run ní bá rojọ́ ọ̀gá tó jẹ́ mùsùlùmí obìnrin tó bá fẹ́ bímọ tó kú ọlọ́run ní dá ṣùgbọ́n tí gbogbo òde bá ma ìtọ́wọ́ ó ṣe fún wọn láti kí àwọn ẹjọ́ tó yàwó yọ̀ máa bú yóò sì bùkà lóko pé kí n kú torí torí ìgbà ọ̀sẹ̀ tó fẹ́ wí bẹ̀. ọ̀sẹ̀ tó fẹ́ wí sọ́kọ̀ ọ̀sẹ̀ tó fẹ́ wí bẹ̀. táwọn ẹgbẹ́ wọn àti wọn ti tẹ ọ̀rẹ́ làwọn rẹ̀ ó sì pé wa àdébí sọ àdébí rẹ pé ẹnikẹ́ni tó bá lọ́wọ́ tó fi ewu mẹ́ta tó yá àdúgbò ìdílé tí èsè tó para rẹ̀ tàbí ẹ̀fà á lọ pé ọlọ́ọ̀dẹ́ á lọ káàbọ̀ kẹ́lá sí ilé balẹ̀. àṣẹ náà wọ́n sùn abẹ́rẹ́ fi àwọn àrọ̀ inṣàlọ so àdébísàkà ẹni tí léwó pa ẹni tí ẹdun pàmò ẹni tí ẹdun ìbọn pa àdébísàkà òní náà ojú kẹkẹ àtẹjọ gbèsè gbèsè ẹni wàá kúkú sẹ yìí irú bàbá òsèkú tó yẹ pé wọn já wà bẹ́ẹ̀ yà wọn fà sún kò ní ìdíkàwé fún ẹgbẹ́ olóòkú báwọn aṣọ ìjẹ olóòkú àjọ wọn báyìí yóò àmọ́ pé kùtì ọlọ́wà ní ọ̀hún ah, ah, ìyá fúlà lábẹ́jà kùtì tà kùtì tà fi yà wọ́n pa orí mi kùtì tà fi yà wọ́n pa orí mi yóò àkàṣọ ìgbẹ́ lọ́wọ́ ẹ̀ mú èyí fasọ́ sí mu wọn la aṣọ tí bẹ́ẹ̀ ṣe mú un náà ẹ ká gbé sínú sàárè ọlọ́run ti sàánú rẹ̀ fáwọn ọ̀kàn mi wà káwọn náà kú mu kú ẹ̀ mi ọlọ́run ti wọ́ fọ́nrán rí ọlọ́mọdé olóògbé àná ọlọ́mọdé àkúkú mọ́tò ọlọ́mọdé wọ́n yà á bọ̀ ọlọ́mọdé àkúsọ lóúnjẹ ọlọ́mọdé àkúsọ pàṣípìrún ọlọ́mọdé àgbègbè òkú àmì àmì àmì àmì àmì. sọ mo fi ọlọ́run ọbẹ̀ wa ọlọ́run akẹ́ àfa náà gbogbo wa náà ọlọ́run kò ṣe sí lọ́wọ́ ju fún wa àkútì mẹ́lẹ́ ti fà náà yà á ọlọ́run kò sànù wa nígbà tí afẹ́kọ̀ọ́ ń pọ̀ ní pé irú èèyàn tó wá kú ní irú situation náà gbèsè ọwọ́ àlọ́wọ́ yìí bọ́ọ̀lù ṣe àṣàwò rẹ̀ tó ọlọ́run bá rojọ́ òun sí àwa fẹ́ ká kó wọn lọ sílé wọn lọ́lọ́dọ́ pé ẹni tí àbá ìdájọ́ ń gbèsè àwa mùsùlùmí ṣe fẹ́ láti ṣẹ̀wó torí kò ní kẹ̀kẹ́ ọ̀rọ̀ ní tọ́jú ìrìn ẹgbẹ́ àbá ní wẹ́rà bẹ́ẹ̀ wọ́n sì láwùjẹ báyìí. a jẹ́mọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ láwọn ọmọ ẹgbẹ́ adọ́mọ́ wo ẹ̀jẹ̀ sì tò tán kó tó lè rí ìṣèjì ó sì kù mo wá bẹ ọlọ́run ọlọ́run bá kí la fẹ́ sọ fún ìyá rẹ̀ bẹ́ẹ̀ sí àfikọ́nà tí wọ́n lọ́yà ló fún wa lọ́yà rẹ̀ ìyá ń bẹ ní oko ọmọ tí ó máa mú nǹkan wá fún ìyá náà lójú fún yìí ọlọ́run dàpọ̀ bá lọ́yà rẹ̀ lójú ìyàwó àtọmọ tó fi lọ́rùn bá tọ́jú wọn ọlọ́run ṣàánú gbogbo wa náà ọlọ́run dàpọ̀ àbẹ̀wọ̀ wọ́n ti ara ìfẹsẹ̀ sí o wọ́n wà tó ní ìkó òní lájà mọ́ o wọ́n ra làjà o bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ bá ní lọ apá mú lọ apá náà làjà ọlọ́dà kan ìjọ pàdé àwọn àkọ́ ọlọ́mọdé òkú fún wa ayé wa ọlọ́mọdé òkú àtàwọn ọlọ́mọdé òkú sànú wa gbàdúrà wa bí àkàtà wa ilé wa kú lórí dáadáa wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله yàtọ̀ sí fún fífi tàbí sọláàtì to tó sáfọ́ dáadáa àtàwọn dáwọn tàbí gbogbo àwọn ọmọ kéékèèké ká tó to sẹ́gbẹ́ ká tó máa lé wọn o.